ó yànà ẹ̀yin tèmi ẹ̀yin ti bàbá olóyè ẹ̀yin tètú òsì ọba òjẹ ó yá ẹ̀yin ti sojú ọmọ táyọ̀ ẹ̀ bá aroyin apèdè ara ó yẹ pàdé bàbá olóyè ẹ̀ àti sojú ọmọ táyọ̀ lẹ́nìí ọjọ́ àlàmísì ní thursday mm, ọjọ́ kejìdínlógún èmi on the eighteenth of june oṣù kẹfà twenty twenty lẹ́nìí thursday lọ́gbọ̀n ó yẹ pàdé èmi àti tani ẹ̀ẹ́. bá ròyìn àpèdè ara ẹ̀ Sọjí Ọmọ́táyọ̀ òyà nínú kíni nínú ayé inside life ayé kan ló wà ẹ̀ ó ń lọ náà ni. bàbá olóyè ó ń lọ náà ni ó ń lọ náà ni ó ń lọ náà ni ayé kan ló wà wẹ́wẹ́ àbógbọ́ àbáyé yìí náà kọ nínú ayé yìí náà ni inside life pẹ̀lú Sọjí Ọmọ́táyọ̀ atákì ilẹ̀ Súlẹ̀mọ́nà yẹn lè ní. èèyàn ló lè kó o òròbí máa lò ó lóṣogbo. olùsọ́jí o àrẹ̀mú máa lò ó lédè. èèyàn ló lè kó o òròbí máa lò ó lóṣogbo. olùsọ́jí o àrẹ̀mú máa lò ó tá a pè ní ó fàkọyọ láti.